sọ̀rọ̀ pé orí bí oyé sọ̀rọ̀ pé tí ẹ bá ọ̀rọ̀ ìdílé ìjọba ẹ̀tún kálukú wa ẹjẹ́ a máa fẹ́rí kúrú bá títí àfẹ́sì àtàfẹ́ èkó láàfẹ́ ìṣàká ní ọlọ́run àbẹ́rù láàfẹ́ ìṣàká ní ẹ̀dá jẹ̀má mùsùlùmí ẹ̀ẹ́dẹ́gbọ́n àkọ́yà àwọn ìwà ọlọ́run èmi ta tún lábọ̀ tí a tún wọnú ẹ̀ a ó fi ilẹ̀ a ó àkóso ojú ọ̀nà ìdúró délé ilé tọ́lọ́ bá àlejò ọlá tó fún wa lé òòlù lọ fẹ́ni tó bá kó sí àti àjọ ọmọ ìṣe tiẹ̀ fọlọ́ tó sọ fọlá kúrò àlè pé ọlọ́ni àwọn ẹni tó fi kó wọn máa dákọ̀ ọlọ́wọ́ bá wọn mọ ọlọ́wọ́ bá wọn máa wá pé pé ìrẹ́ náà lọ́wọ́ bá wá wọ́n dúró régé wọ́n dúró dédé ọ̀rọ̀ ìyọ̀ ọlọ́run epo kéré lèlé ìgbé wọn wà yẹpẹrẹ ní jẹnẹrìlà ọ̀rọ̀ ìyọ̀ ọlọ́run dúró dédé látara bẹ́ẹ̀ àwọn èyí ọlọ́run láwọn àláìsà àwọn aráàlú yóò wọn sọ kalẹ̀ fún àwọn ọmọ yìí yóò wọn sọ wá bá wọn wọn bá sọ fún ọ pé ẹ ẹ̀jẹ̀ ni o. kódà gbogbo ní ẹ̀ bá ti léèrè mọ́ òfin náà lọ́wọ́ lọ́wọ́ àjẹ́ látọ̀dọ̀ ọlọ́run ní èdè wọn sọ pé ẹ̀yin náà nìyẹn ẹ̀yin náà ti dúró déédéé pẹ̀lú ọlọ́run láyè ẹ̀yin náà ti ṣètò ẹnu ọlọ́run bá ti sọ lẹ́yìn. Ẹ̀rù sọ̀rọ̀, ṣíkà tó lọ mọ̀ nípa àníbi sọ́gbọ̀n wọ́n wà ní ọ̀sán náà. Àníbi sọ àlọ́ ìlànà táàtẹ́ ìgbà tí ó dé ṣe wà yìí tó kèlè bẹ̀sẹ̀ múlẹ̀ dáadáa tí ó ti tìtì múlẹ̀ alẹ́bí kan fún àjọ àti sáwọ́ àbúrò ìràpọ̀ ọlọ́ba alẹ́bí kan. Alẹ́bí sọ̀rọ̀ máa wà ní wọ́sẹ́lẹ̀. Alẹ́bí sọ̀rọ̀ wáyé pé gbogbo ẹni tó bá lọ mú ọ̀rẹ́ mi ọlọ́wọ́ ọba lọ́tàá ó mo ti fún un ní àmì tí ó jù ọmọ yìí pẹ́tọ̀ ó ti ṣe kíni ó ti fẹ́ bẹ́ẹ̀ mi ọlọ́run ọba jagun mo ti yọ̀ǹda fọ́ ọmọrò ogun a ti kéde ogun fún ọ pé ká pàdé ogun yá abẹ́rẹ́ kan àlẹ́ yìí fún wa ní ọlọ́wọ́ bá lè kọ́lá ó sọ fún wa pé ẹrú mi ò lọ kúlé ní ọlọ́wọ́ bá pẹ̀lú pẹpẹ kéde ọlọ́wọ́ bá wá fẹ́ràn pẹ̀yẹ ìfẹ́ yẹn wá pọ̀ tuntun ìfẹ́ yẹn wá pọ̀ dépò pé ìka ẹ̀yẹ mi ọwọ́ àpọ̀ tòṣẹ́ sí fẹ́ ẹ̀rí. Níbi àdúgbò bá máa kọ́ yé mẹ́ ní pé àkọ́kọ́ táà tún fún mọ́lọ́run òun náà ní ká bójú tọ́nà yẹn ọlọ́run. Eléyìí ló sì kọ́mà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lénìí. Wọ́n kọ́ láfún lórí ọ̀rọ̀ ẹ̀rọ. Àbí kí lálẹ́ sọ, ìbẹ̀rẹ̀ tó ń kọ́ wá sí ìgbà ìsálálẹ́, owó èkó wọ́n tàjá wọ́n tàjá ojoojúmọ́ wọn ò lè máa tẹ̀lá ìyá orí nílò kọ́kọ̀ wá gbé sípípà tó wọ́n máa parí sí lọ́wọ́ agbọ́ máa wà bọ̀dá sí ìlú wọn parí sí wọ́n wá sùn lọ́wọ́ wá tàgbó wọ́n wá tàṣùwà dáwọ̀ bá ìgbà láìláì rẹ̀ láwùjọ kọ́ wá sí wọn àbúrálẹ̀. Ó rò pé láìláì lásán mi lọ́gbọ́ olóògbé yẹn. Tó rò kọ́ lọ́lá olè tó lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ ẹ̀yà tó bí ìtò lọ fún ìjọba yẹn. Olè tó lẹ́gbẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ka ọ̀rẹ́ lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí kò yé. Àwọn tó bá wá sọ eléyìí fún wọn, wọn ló tó lu akéwòsì láìláì lọ́wọ́. Wọn ló tó lu akéwòsì àwọn

ẹrù lòrí náà fún pọ̀ lọ́mà súnmọ́ èmi ọlọ́run lẹ́yìn ìgbà tó ti kú onílé pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀yà yóò tó máa sùn ní ábíyà sí yóò máa sùn ní ábíyà lẹ́yìn ìgbà tó ràn rẹ̀ dúró dédé tó bá ti wá ń ṣe eléyìí ènìyàn náà wọ́n bá wà fẹ́ràn rẹ̀ jẹ̀má ẹ̀sìn bá ti wá fẹ́ràn rẹ̀ ènìyàn ọwọ́ ẹ̀ onímọ̀ kankan àyàfi tó mẹ́rẹ̀ ọ̀la ti lẹ́kọ̀ọ́. láti ẹsẹ̀ oníjọ́ nínú kùnrin àbí mo ti máa ti lẹ́sọ̀ fún yọ̀wọ̀ àná. ìyẹn nìkan kọ́ àníbi ni ọlọ́run ti rẹ̀ ní bẹ́ẹ̀ tó wá pẹ̀lú ó ní kéde ọlọ́run ó tó fẹ́ pamọ́ má ṣe fẹ́ náà fún wàrà gbígbà má ṣe fẹ́ náà fún kíákíá ní òní lọ lára a máa ṣàtúwà rẹ̀ pátí ń béèrè ọlọ́run rẹ̀ lọ. bẹ́ẹ̀ sì ni ẹni tó bá ń bẹ lọ́hùn-ún sọ ọkọ́lọ́wọ́n dáàbòbò wọn ọkọ́lọ́wọ́n sọ wọn níbi aburú nínú ìdààmú ìdáná ọ̀rọ̀ ọ̀tọ̀ ẹ̀bá mùsùlùmí àbáwá tí ó ti láti tẹ́lẹ̀ ara wọn wọ̀ ọkọ́lọ́wọ́n bá yẹ wọn ni ẹ̀rí máa fi lábẹ́ àdéhùn yìí wọ́n ní tìmọ̀ rẹ̀ ní gbogbo ẹ̀ tó wájú ọkọ́lọ́wọ́n bá kọ́lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ òun náà ní àyù ọlọ́run tó jẹ́ àwọn tẹ́kọ̀ jẹ́ akọ̀tún ọkọ̀ bí lọ sá nínú kùnkà ló ti sá ó ti wòlí nínú sàárè ló ti lọ sá ó ti wòlí ọlọ́ etí odò ló ti lọ sá inú gbé ló ti lọ sá ó ti wòlí ọlọ́ ibi tó lọ sá sínú gbó tó lọ sá sínú kànga wọn ló lò ó tó ọjọ́ nínú kànga ọba ti kú síbẹ̀. Orí, ọ̀sẹ́ni kan tí ó wà ọ̀ká, ọjà àbí ẹ̀rẹ́ ẹ̀rí kò tún orí ìka. Àìmọ̀ká lọ́pàá ò. Wọ́n ní ọlọ́nu pé ọlọ́ sàtàkùtà, lọ́nà ìpanú pé lọ, ẹranko kẹ́ranko yọ sí ọ́sẹ̀ ọ́sùtà, kọ́ ọba kú bẹ̀ òkú kú àìmọ̀ká. Ó kú ikú àìmọ̀ká ní o ọ̀nà tí wọ́n fi ti wò ní já òun náà kò mójú tó bá rẹ̀ bá tó ẹgbẹ́ tí ò máa yin ìjẹ̀mọ́ ọlọ́rọ́ òun wá wà nípa kọ́mà bí ṣe ìṣèlé kọ́mà bí ṣe kẹ́rẹ́ kọ́mà bí ṣe ìṣèlé tí ó máa jẹ́ nábílà eléyìí ọmọ tí wà òun ni ọlọ́run kọ́ bẹ́ẹ̀ kò rí ọlọ́run òun ni ọlọ́run bá aláǹsọ fún ayé látọ̀lé àwọn àyọ̀ gbogbo ẹni bá ti tọ́lọ́ ọba gbọ́ òun náà wòye ọlọ́run èé sẹ́ni tí ń sẹ́lọ́ títí wọ́n fi ẹ̀sẹ̀ yọlù títí fi ẹ̀sẹ̀ títí ń yọlù títí ṣe báà ní àwùjọ títí tó ọwọ́ páyà ètò ẹ̀bá àmàrí káwọn bá fi hùjọ máa wò ní ọlọ́ọ̀lọ́ àwọn irú ẹni bẹ́ẹ̀ tó tajú ní pé kò lè ní ẹwà ní ìlú wa lè jẹ́ wò ní ìlú ìtọ́nà orúkọ ìnáwó lè ká bàbá ẹ̀ òkú wò ní ìtọ́lọ́ wò ní ìtọ́lọ́ ọ̀rọ̀ ayọ̀ ọlọ́ọ̀lọ́ ọ̀rọ̀ ojúbó yóò wá kó máa fẹ́ èlé ní ìlànà ọlọ́ọ̀bà ní ìjọba tó fẹ́ báyẹ̀ lùdìdé bákan náà àbá ẹgbẹ́ wọ́n lẹ́nu tí wọ́n ń fara ní olùkọ́ lọ́wọ́ bá gbọ́ gbogbo ọ̀nà ló fi fara ní yálà nínú ọ̀rọ̀ nínú ṣe ó fara ní kára gbogbo ọ̀nà tó bá fi lè máa fara ní olùkọ́ lọ́wọ́ bá gbọ́ tó dúró déédéé tó jẹ́ wòlíì ọlọ́run yìí ìlú ẹni bẹ́ẹ̀ náà ti kéde wọ́n bọ́ pọ̀ ìjagun yẹn ọba wọn wá lọ́nà ẹni tó wá bẹ́ẹ̀ kọ́ lọ́n jagun àbẹ́ńtọ́lọ́ bá bá jagun jẹ̀máà sáré tó gùn tọ̀ ó kọ̀

káṣẹ́fẹ́ àti òtètè kí wà wá ọ̀sẹ̀ lọ́pọ̀ káàkà náà ní orí lọ́pọ̀ ó ti ẹ́ kí wọ́n rí wa náà ní kọ́ máa rí wa wọn ò gbọ́dọ̀ máa wò wá lọ́pọ̀ pé a mùsùlùmí lélẹ́ ìtẹ́sì yé èèyàn mú pé èèyàn mú àṣẹ́ràn kò èyàn mọ̀ pé èyàn rẹ́jọ́ pé àṣẹ́lì bí i ọ̀tọ̀ ní túnbàrò pàápàá lọ́dọ̀ rẹ̀ ọ̀nìta àpá lọ́dọ̀ rẹ̀ ìyẹn gbọ́dọ̀ dúró déédéé pé pé wọ́n ti rí ọ̀rẹ́ wọ́n ti rí ní súnmọ́ kọ̀yẹ́ kí wọ́n kábà máa bú lọ́dọ̀ rẹ̀ kọ̀yẹ́ kí wọ́n kábà máa bú pẹ̀lú àtọ́bà wọn ìdí jẹ́ ìdúró déédéé lẹ́yìn wọ́n pàdé rẹ̀ mọ́sálásí lẹ́kọ̀ọ́ wọ́n ní aláwẹ̀ yàn wọ́n ní fẹ́ẹ́ sì ṣùgbọ́n àtọ́ ti di ìwà ọjà ń bá wọn àwọn sì kọ̀ọ̀kan kan ọ̀kadà sì yọ. ẹ̀kọ́ níbẹ̀ eléyìí ni ìtọ́jú akúgbọ́dọ̀ mọ̀ èsì fẹ́mi ẹ̀sìn nìkan bá a ti ní ẹ̀sìn àdúró déédéé mẹ́rin náà níbi ìwà wa náà lọ ìfúnwà dáadáa. kódà ọkàn wa náà ọkàn wa gbọ́dọ̀ dúró déédéé nínú sẹ́ńtò pàgọ́ àìmọ́kàn ìyẹn nìkan kọ́ oríkèéríkèé wa lọ́gbọ́dọ̀ jàmáà tí a bàyẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ti sọ nù láàrin rẹ̀ lẹ́yìn níbi ìròyìn ìròyìn ti bẹ lórí ẹ̀ wọ́n bá sọ bẹ́ẹ̀ lórí lẹ́yìn pé káànábì wí lélẹ́yìn káànábì sọ lélẹ́yìn yóò kọ́kọ́ pé e sí làákàwí pé kí ni ṣé wà wọ́n sọ náà rẹ̀ ìròyìn yẹn ọ̀ká mọ̀ wọ́n lọ́wọ́ bá sọ̀rọ̀ omi àṣẹwà ìjọba ẹ̀yọ̀dá wọ́n sì lọ́lọ́ lójú ọjọ́ lórí àtàrà rà ṣe wù lówó lẹ ẹyìn àti ewu kàṣẹ wù lẹ wájú ọlọ kàṣẹ wù lẹ wájú àwọn anẹbí sọmọ wà wà ní ọ̀sẹ̀ náà ìrọ̀lú wa gbọ́dọ̀ tó kẹkẹ ìrọ̀lú wa gbọ́dọ̀ tó kẹkẹ pẹ̀lú bí òfin ẹ̀sìn ọgbọ́dọ̀ tó kẹkẹ pẹ̀lú òfin ẹ̀sìn láàkà ìwà ọmọ lọ pẹ̀lú òfin ẹ̀sìn ọgbọ́dọ̀ tẹnu ẹ tí ó jẹ sí wípé. a orí ilẹ̀ yóò ya fi wo ẹ̀sìn wò ya máa fi kakọ ẹ̀sìn rárá ilé yóò bá làákà yìí bó ṣe kọ̀pẹ́rin lónìí láwùjọ wa ṣé bá kàdí ìsàbáyé lónìí àti ẹ̀yìn àfọ láti dìkọ̀ jù ilé yóò bá làákà yìí abẹ́rẹ́ ṣe ẹ̀fá sí ọ̀sọ̀ lókà àti àlejò kan ní bàbá láàká ìlú láàká ìsì ẹ̀ lọ̀rọ̀ àbánù láàká ìsì ẹ̀ làárẹ̀ yà òde. Sọ̀rọ̀ ní bá ti sàlẹ̀ ìjọ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ sọ lóòótọ́ ni. Àdìsí yẹn àdìsí tó lára àti àná tí wọ́n ti sọ pé kópa láàbí àlọ́ àti láàká ìjọ nìkan ṣe. Ó ní ìṣe eléyìí kí a fi tí ó tó dé bí ẹ̀sìn tí wọ́n ń lu amọ́sáṣí àti òkàgbáwẹ̀ gbogbo nǹkan akọ́nù ọ̀rọ̀ lọ́rùn náà ìwà rẹ̀ táwọn inú Ramadan àgbọ̀dọ̀ sílẹ̀ ẹ̀rí inú Ramadan ẹlòmíì kọ́mẹ́sì ẹ̀rọ màkà ẹ̀rù tún pọ̀ nípa Ramadan yẹn náà nípa Ramadan lọ sọ́nà àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ àwọn tí iṣẹ́ ìjọba yìí pọ̀ àwọn tábìkò ìjọba yìí pọ̀ wọ́n rí ọlẹ́ni eré nú àwẹ̀ Ramadan lọ sọ́nà gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ kó kó lára rẹ̀. ó lọ bí wọ́n nígbà Ramadan ń lọ ẹ̀nà tó ní mùsùlùmí òdodo. kí ni akáyì ọmọ ṣiṣẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run kí ni akáyì ọmọ ṣiṣẹ́ pẹ̀lú lànà lẹ́yìn eléyìí ni ó déédéé nínú ẹ̀sìn torí kọ́lọ̀ ìlànà ọlọ́dún gbogbo ẹ̀lú wúlò ìjọba mùsùlùmí kọ́lọ̀ ọba àti ìjọba sọ ilé mùsùlùmí gbọ́dọ̀ pàtẹ́lẹ̀ kọ́lọ̀ òun kó tó wá sọ ma ti pẹ̀lú káàbá ń ṣe gbogbo ẹ̀ pátálò òun lò ìjẹ́rù àníyẹ o ọlọ́run jẹ́rù àwọn àkàlẹ̀ ìyẹ o اللهم ارنا الحق وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه الحمد لله وإن صالحين ولا عدوان إلا على الظالمين والعاقبة للمتقين ثم الصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه ومن نهج حج إلى يوم الدين وبعد فيا عباد الله حري بالمرء أن يدرك الحديث السابق يرسم له منهجا للاستنار شهر رمضان استنارا أبدية يتجه به في دنياه واخراه يستكمل النقص بالفرائض يستدرك من المحرمات ويسرع بالقربات يسرع بالقربات والنوافل التي تشعره بقربه من الله تعالى وخير الاعمال ما دام عليه صاحبه وان قل وثبت من حديث عن عائشه ام المؤمنين رضي الله عنها قالت قيل النبي صلى الله عليه وسلم اي الاعمال احب القلب أخرج البخاري ومسلم اعلم عباد الله أن الاستقامة بالفرائض واللزوم النوافل سبب من استقامة الجوارح فلا يسمع إلا ما يريد الله فلا يدري إلا ما يرضى الله فلا تكتسب ولا تفعل إلا الحلال ولا تمسك إلا رجلا ولا تمسك رجلا إلا إلى ما يرضى الله خبر ذلك يهب الله تعالى حكمة جليلة ويقول صلى الله عليه وسلم ولئن فعلني لعصين ولئن استعاذني لعودن فإن ثمرة أغلى من هذه الثمرة عباد الله تجاب لنا الدعوات وتصد لنا الآداب وتعاد من السرور والآباء لا سيما في هذه الظروف الصعبة التي لا تجد فيها إلى حفظ الله ورعايته عباد الله ولا تنسوا سنة الزواج فإنها ما زالت تستمر adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó ṣe ké kéèyàn bá ti jẹ́ olùpáyà rẹ̀ ọlọ́run ọba yìí náà fún òun rẹ̀ kéèyàn bá ti wá ya alábòsí ọlọ́run ọba yìí náà yóò mú ọkọ̀ òun náà lọ́kàn lọ́kàn gẹ́gẹ́ kọ́ bá ṣáájú àwùjọ wa lẹ́gbẹ̀ẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ṣe lọ́mọ bá wọn sọ ábàrẹ̀ àti wọn lẹ́bi dáadáa pẹ̀lú lálẹ́ ẹ̀gá lọ mọ̀ yí pé ó mà kọ́ sí èlé ọkọ̀ sí wọn náà gẹ́gẹ́ bí ọmọ ènìyàn káwa náà wo ronú sí àtàkùn nípa mú mẹ́ẹ̀ léyìí tí wá láǹfààní láyé wa àtọ̀rọ̀ wa. léyìí tó ṣe yí àwọn àtìkù kan ṣẹlẹ̀ sí wa nínú àwọn ọ̀rẹ́ rẹ̀. a máa pe àwọn tí a ti ṣàṣìṣe náà tó ọba àlejò aláṣẹ léwọ̀ láàbọ̀ pápọ́sẹ̀ mẹ́. káwàá kó súnmọ́ ọlọ́run ọba pẹ̀lú àwọn èèyàn ẹ̀mọ́ mùsùlùmí ẹjá lọ mọ̀ iṣẹ́ olóore onáìlè ìfẹ́ ẹni tí ń ṣe bá tún ní máa kọ́là kékeré ọ̀dọ́ kí ló fà ní ọgọ́rùn-ún tó ṣe lọ́jọ́ méjì àbọ́jọ́ mẹ́ta ọmọ ẹ̀fọ́ gbogbo ọgbà ó lè rí ọgọ́rùn-ún lágbàtọ̀ sí lọ́jọ́ méjì ọjọ́ mẹ́ta tó kájì lọ. eléyìí sọ̀rọ̀ ẹ̀mí lásán o ìyàwó àìsàn àkókò ìyá gbogbo mòmìnir àwọn ni wọ́n sọ fún ayé kí wọ́n béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ti jọ pé àwọn sẹ́rò lọ́ta àjù tí wọ́n lè máa fi ẹgbẹ́ ìwé tòlè lé. ìyàwó àìsàn ń tẹ́kọ̀ táàgì òun náà lè ń tẹ́lẹ̀ tí ń ṣe é tí ń ṣe ń gbogbo ògbà. ó ń fi súnmọ́ lọ jọmọ́ ìbùkún ní abẹ́yìn náà níbi náà òbí rà mí léèrè fún wọn náà òbí rà rẹ léèrè iṣẹ́ wo ló ti ẹ̀sìn tún ní mọ́ láti fi ọgbọ̀n ọdún nǹkan báyìí ìbáláyé náà máa ṣe wọ́n bá ní kí wọ́n máa fi rẹ̀ léèrè nínú ẹ̀mí ẹ̀ ṣé mo ní sá yàtọ̀ sọ́nà àyàn o láti lọ ọdún alhamdulillah mo máa ń ṣe ìkan báyìí dúpọ́ lọ́dọ̀ ọlọ́run tó máa ń rú bẹ́ẹ̀. Nígbà òṣòro ká Ẹgbẹ́ yìí náà mọ̀ bá wà náà lọ́dọ̀ ara wa. Ẹni ọba ti lọ́dọ̀ lọ́dọ̀ wa. sáka rẹ̀. sáka rẹ̀. Àmà náà kò lè pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ẹnì kan fẹ́ ṣe ìnáwó ọ̀rọ̀ ẹ̀kọ́ tó kọ́ kọ́nà àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ wọn lọ́sọ̀ fún ọ ó lé lọ́pọ̀ ọ̀sọ̀ ẹ̀sọ́ mi ní tí ó fún ọ lọ náà ní wípé ẹnì yẹn náà ti jẹ́ ní dáadáa bí ọ̀tẹ́lẹ̀

kò ní gbọ́n kankan àyàfi fọ́lọ̀ ọjọ́ tó ní ọmọ gbọ́. Òun ò ní gbọ́n kọkú gbọ́mọ́. Wàláì, kátà àlejò ti sọ yẹn. Káàtì parí a máa ṣẹlẹ̀ dáadáa. Ṣé ní fọ́lọ̀ ọ̀ká ti gbọ́ ní títẹ́ yẹ́yẹ́ má jòkó lẹ́kẹ̀ẹ́ ilé ń sọ̀rọ̀ ẹ̀sìn kò ní kọ́. Ìkẹ́kọ̀ọ́ òṣẹlẹ̀ ní sáà tí òun ní gbọ́n tẹ́ sọ. Ẹ máa gbà ọ́ ọ̀gá àgbẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ òkọ̀. Etí lòdì. Ara ń ṣẹlẹ̀ láàárín ẹ̀yìn.

kò ní ni kò ní fẹ́ sáré ẹni lọ́dún bá àyàfi ìfi tí ọlọ́run pàdé ìjọ ẹwà tó wo ìkójú àwọn eléyìí lọ nínú àti ìsáàkà ọlọ́wọ́n bá lè sọ láti lóhùn ó lẹ́bùn kan ẹ̀bùn náà tó fi pọ̀ kí lẹ́bùn náà òun lẹ̀kùn táwọn èdè ìyẹn jẹ́ òun làǹfààní òun ní èso káàrí mọ́ níbi tí onígbàgbọ́ mọ́ ọlọ́run kọ́ akójú bọ́ màyàn ọlọ́run kó tó máa ń fi àwọn àwáṣí àwọn èèyàn Àwọn ọba àlejò ọlá ní kọ́ bá ti tẹ̀lé, kọ́ bá ti tẹ̀lé, ó bẹ̀rẹ̀ ìṣẹ́lọ́ ọ̀yọ́ lọ́wọ́ àbò. Kọ́ bá ti wá sọ, ibi tí ń jẹ́ abúlé mi lọ́wọ́ sọ, jàmáà, ẹ dákun, èso owó àǹfààní wo ló ti tóbi délé ìlọ. Ọlọ́run ló wọ́n máa pàdúrà ẹ̀ kọ́ bá ti tẹ̀ o. Kí là tún fẹ́? Bẹ̀bí tẹ́lẹ̀ ojú ti àbúrò náà ni ẹ. Tẹ́lẹ̀ ojú ti bàwọ́ àkúwà, náà fáà ló ti bá ẹnu wọn rò pé sìgábà lórí orí sìgábà nílò. Pẹ̀lú káwọn tí wọ́n tàrí wá fẹ́ràn àwọn tó ń tẹ àwọn náà Àwọn táyì sẹ̀mú kan tẹ àwọn ló darí wá sọ́dọ̀ Wọ́n bá ìṣòro kọ̀ọ̀lẹ́ dára wọn kí ìdí ó kò lẹ̀. Ṣùgbọ́n fún sìgábà tọ́lọ́ òkú pẹ̀lú ẹ̀ òkú pé kọ́ra ẹ̀ ọlọ́run ṣeré. Nàwọn tí ọlọ́run kọ̀ yàtí. Ṣùgbọ́n ìfowópamọ́ tó tó délé pẹ̀lú ọlọ́run. Ọlọ́run bá olú wọn máa àdúrà rẹ̀ dájú ẹ̀rọ ọ̀dọ́ ìyẹn nìkan bá wọn máa bá bíyà bùkátà rẹ̀ tó bá ti ní bùkátà sí owó kò wá sọ tuntun tí ń jẹ àbúrú jẹ̀má ó jẹ́ kò sí ká bùkátà tó lè fún ti jẹ́ security ìfọ̀kànbalẹ̀ tó lè mú wa fún wa lórílẹ̀ kó kálukú wa náà yẹra wa wò báwo la ti dúró dé pẹ̀lú ọ̀ràn ọlọ́wọ́ wa.

ọ̀nà àbára rẹ̀ o wọ́n dúró ní pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run fún àtúnmáṣíláṣí kébì náà dúró ní pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run fún àtúnmáṣíláṣí tí orí ìlú dúró ní pẹ̀lú òrí ọlọ́run. ẹ̀rọ mùsùlùmí àsìkò tá a bùkátà rẹ̀ rẹ̀ o torúkọ kálukú aná là ń bèèrè ààbò ọlọ́run tó dájú ìbẹ̀rẹ̀ ọ̀sán اللهم انصر الاسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم انصر سلطاننا سلطان المسلمين اللهم انصرنا ولا تنصر علينا اللهم اصلح لنا باب رحمتك اللهم اغفر ابواب رحمتك اللهم امنا في دولتنا دوله الأنبياء اللهم امنا في الذي ولاياته هذه الدوله اللهم امنا في بلدنا بلد سوى من جاورا اللهم لا تسلط علينا من لا يخافك فينا ولا يرحمنا اللهم لا تسلط علينا من لا يخافك فينا ولا يرحمنا اللهم آمنا من جميع المصيبة اللهم آمنا من جميع الفتن اللهم آمنا من جميع المنكرات برحمتك يا أرحم الراحمين اللهم ربنا اتنا من ازواجنا وذرياتنا قوة عين واجعلنا للمتقين اماما اللهم ربنا اتنا من لدنك رحمة واجعلنا لنا من امرنا رشدا اللهم ربنا اتنا في كل أسلا وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم ومن الناس يرحمكم الله